náà ní ìbámu pẹ̀lú tafsiru wa tá ń bá lọ lánàá tí a bá gbàgbé a rí pé a dó ní àyà kẹrìndínlógún àyà nàmbà 16 pẹ̀lájújó inshallah wà bẹ̀rẹ̀ pẹ̀lú àyà kẹtàdínlógún òun náà ni a'udhu billahi minash shaitanir rajim مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كطيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير الله سبحانه وتعالى فهو نينو آية دي لبن lẹ́yìn ìgbà tó ti àwọn kèfèrí fún wa bí wọ́n ṣe rí tó ti parí ọ̀rọ̀ wọn ipé àwọn kèfèrí tá a wọn wọ́n ti fi àlìkìyàmà wọn wọ́n ti fọjọ́ wọn wọ́n ti fi wọ́n ti fi ta tẹ́tẹ́ wọ́n ti fi ra ayé wọ́n wáyé káàkiri wọ́n sọ nù so látara àdí yìí owó wọn tí wọ́n ṣe yìí yàní wọn ò jèrè bí òwò yìí wà máa káàrùn ún òtàdì wọn ò sí ẹni tó mọ̀nà ó wá sọ fún wa síwájú pé masaluhum ká masalu lẹ́ni sàwọ́kọ́dà náà rọ̀ ipe àpèjúwe àwọn mùnáfìkì yìí àpèjúwe wọn ní táà lè fi wọ́n wé ká masalu lẹ́ni sàwọ́kọ́dà náà rọ̀ àpèjúwe ìmọ́lẹ̀ wá dé sí gbogbo kàràkàrà tó dáná sí yà nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbádùn ìmọ́lẹ̀ yẹn tó di pé òun náà rí na látara iná tó dá yìí zahaballahu bi nurihim Allah ya pa pa ó wá fi wọ́n kalẹ̀ sínú kíni nínú òkùnkùn ẹ̀rì tàbá lọ gbólóhùn zulmat á rí pé jámù kíni jámù zul jámù àpapọ̀ òkùnkùn ẹyọ kan ni ó wá ní watarakahum fi zulmat ó ní wá fi wọ́n kalẹ̀ sínú àwọn òkùnkùn so eléyìí kí Al-Qur'an fi lo pé ó fi wọ́n kalẹ̀ sínú àwọn òkùnkùn ó sì jẹ́ pé ìtọ́fà ẹni táwọn onítẹ̀fẹ́ sọ fún wa ní pé àgbàtẹ́ni ibi dáná yìí yàní òru òru gànjọ́ ló dáná tó fi rìnà so látara gbàtán wá ní wá rìnà lọ yẹn tí iná yẹn wá kú òkùnkùn tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí iná yẹn kú yóò tún ju òkùnkùn tàkọ́kọ̀ lọ ẹni tí ò àmà tó wá tánà tẹ́bá tánà fún tó wá fi náà ẹ̀rí náà iná wá kú lóbìdì inú òkùnkùn tí ó bá rẹ̀ hun yóò tẹ́bí ni yóò ju òkùnkùn àkọ́kọ́ lọ iná ló sọ pé wọ̀tàrọ́gà hún fi zùrù máa dé láàyò sèrò ni Abdullahi ibn Abbas radiyallahu anhu wọ́n ní àyà yìí àpèjúwe Allah subhanahu wa ta'ala ṣe níbi àpèjúwe yìí ó ní àpèjúwe àwọn ni

wọ́n lọ bá àwọn mùsùlùmí pé ìkànkà náà jọ níwá so látara délé yìí kánú ya àtàzúnà bí islam wọ́n fi islam gba yìí wọ́n fi islam wọ́n fi gba yìí wọ́n fi islam jẹun káàkiri fọ̀yùnà kí òun mùsùlùmí látara délé yìí tábà fẹ́ fẹ́ obìnrin lọ́dọ̀ àwọn mùsùlùmí wọ́n bòbìnrin fún bọ̀rọ̀ fún wọn nítorí pé kí ni nítorí pé kọ̀ọ̀kan wọ́n pamọ́ bá àwọn mùsùlùmí so àwọn ọmọ kọ̀kọ́ wọn tó má dẹ́lá mùsùlùmí ti dá afẹ́fẹ́ ọmọ yí yunafihum wọ́n fọmọ fún wa wàyíwàrìtúnahùn wàyíkọ̀ọ̀sìmúnahùn olùfẹ́ so tó bá dìgbà tó bá kú náà wọ́n jọ ń jogún ara wọn náà ni so eléyìí òun náà ni àpèjúwe nígbà tó pé yẹn bá dáná kí wọ́n ń sáfà ní pẹ̀lú kíni pẹ̀lú náà wọ́n fi islam bojú àmọ́ ní bẹ́ẹ̀nú lábẹ́ nínú wọn òun náà ni kúkúrú

ọ̀nà wọn ni ó gbàgbà yìí náà ni pé tó bá ti jẹ́ òkúta kí á máa sí wọ́n wá tú sáwọn èèyàn wọ́n wá wà ní àwọn kèfèrí á wà mọ̀ bí tí wọ́n tò sí gangan tó bá ti jẹ́ òkúta kí á máa lọ́gbà mùsùlùmí nìsìn à so Abdullahi ibn Abbas ó ní ààrí tí àyà yìí sọ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àwọn tó jẹ́ àwọn ọmọ ó lẹ́yìn àwọn Abdullahi ibn Abbas radiyallahu anhu àkọ̀tàdà tó ń di àmà òun náà sọ pé tafsiru ayayi yìí pé ní táyà yìí gbà lérò ipé masalu ká masalu a sàkọ́dà náà rọ̀ ó ní àpèjúwe áyà yìí ìtumọ̀ yìí ó ní ìtumọ̀ rẹ̀ náà la ilaha illallah bóò ní ìtumọ̀ ẹgbẹ́ jẹ́ ìtumọ̀ la ilaha illallah ó ní gbọ́dọ̀ so aláìláìláwò olóòdá ẹgẹ́ bí iná tí wọ́n tàn tí wọ́n mú lọ́wọ́ láàbí wọ́n rò wọ́n pé kí ni láàbí tàwọn tara pé ara wọn mùsùlùmí náà ló wà ní wọ́n wà so àkọ̀tádà wá ní onílá ìlà àìlọ́lá àdọ́ àtìláhùn la ilaha illallah yóò tàn mọ́lẹ̀ fún wa láàrin àwọn mùmìnì nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa nínú àdíṣù rẹ̀ wípé ẹni tó bá sọ pé la ilaha illallah tó bá ti la ilaha illallah jáde fọ́nà tó bá jẹ́ pé kéfèrí ni tó bá jáde àbẹ́ pàdé ayé lójú láìláìlọ́lá ọ̀nàbí sọ́dí sọ́jáde yìí o wọ́n ti fi protẹ́tì ẹ̀jẹ̀ ara wọn àlepọ̀ àwọn ọmọ àlepọ̀ wọn kèfèrí wọ́n àmúwádà hùn wọ́n ti fi protẹ́tì dúkìá wọn àlepọ̀ dúkìá wọn lọ́wọ́ wọn ìlà àbí hakiri islam àyàfi ibi tí islam bá ti lẹ́tọ̀ọ́ tí ó gbà lọ́wọ́ yẹn lókun mùsùlùmí àlẹ́tọ̀ọ́ wọn ò lẹ́tọ̀ọ́ nípa mùsùlùmí àyàfi tí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ bá ń bẹ lọ́rùn rẹ̀ lókun lápèjúwe ẹni tó bá pààyàn nínú islam kí ni wọ́n ti pa nínú ìdájọ́ ẹ̀rọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àbẹ́yìnbó záàni ẹni tó ti abilékọ tó ti níyàwó lé àbí ọkùnrin àbóbìnrin tó náà ti wà ní ọkọ tó wá ṣe zìná irú ẹni báwọn náà kí ni wọ́n ṣe fún yàní wọ́n lẹ̀ lóko pa tí ó fi kú àbí àtàrí kùlìjì nìyí ẹni tí ó fi Islam lẹ̀ tó lòun tẹ̀sí máa tó ṣe rí dà nínú Islam òun náà ló pàṣẹ pé Abubakar ọ̀dí aláwọ̀ àrùn nínú ogun àkọ́kọ́ jẹ́ Abubakar kọ́kọ́ já òun náà ni ogun rídà yìí àwọn tó yẹ pé wọ́n nígbà tí bàtà náà mi kú tán àwọn láwọn òde wọ́n láwọn òyọ kàkà má zaka nìkan náà ni wọ́n láwọn máa kírun wọ́n láwọn máa gbàwẹ̀ wọ́n láwọn máa lọ hajj wọ́n sì gbà la ilaha illallah àmọ́ wọ́n ní zaka wo àwọn òní yọ mọ́ so kí ló pàtàkì láwọn òní yọ zaka mọ́ wọ́n ní áyà tí ó sọ̀kalẹ̀ pa zaka ànábì ló dájú rẹ̀ kọ pé ó sì min amwalihim sadaqa tutahhiruhum wa tuzakkihim biha pé ànábì ní áyà yìí bá wípé mú nínú dúkìá wọn mú ní oyọ tààrà nínú owó wọn tó tọ́ yìí wọ́n tó him bí ha tó fi zẹ̀kí ni tó fi pọ̀ wọ́n mọ́ ní bàtà nàbí ti wá kú ànábì tí wọ́n pa láṣẹ pé káànábì òun nínú dúkìá kó fi ṣekíni kó fi ṣe kó fi fún wa pé ànábì ti kú wọ́n wá láwọn wọ́n láwọn oníyọ̀ mọ́ so àwọn wá ya adé pé rárá o àfikẹ́ yìí wọ́n láwọn oníyọ̀ àwọn wá múra láti gbógun àwọn kan àwọn sàhábà tó máa bákàrí pé àwọn bá sì wòye sí ọ̀rọ̀ yìí pé zakani nìkan ni wọ́n láwọn ní yọmá àwọn bákàrí ní ara olóhun ó gbógun tí wọ́n ni ẹ̀dí bá wọ́n ni àbúbákà ló tẹ́kí ni ló fi gbógun ti àwọn tààtọ̀ yìí sòkìlà mẹ́lò mẹ́rin pé rídà ẹni tó bá ti mẹ́sẹ̀ sẹ́yìn ó wò ṣe ìsìláàmù mọ́ títí ṣe ìsìláàmù tẹ́lẹ̀ nínú òfin ìsìláàmù ó ti sọ kí ni ó ti sọ ẹ̀jẹ̀ ẹrú ẹni bẹ́ẹ̀ ó ti sọ di ẹ̀tọ́ ọ̀tádà wa sọ fún wa síwájú pé wà á máa nù fi júnìyà àwọn táwí yà ni wọ́n rí ìfọ̀kànbalẹ̀ nígbà tán wà ní fọ̀kànbalẹ̀ lórí dúkìá wọn wọ́n la ilaha illallah tí wọ́n wí jáde lẹ́nu yìí wà nákàhù nìsà látara ní eléyìí nákàhù nìsà wọ́n bẹ̀rẹ̀ sí pé wọ́n fẹ́ àwọn obìnrin mùsùlùmí látara pé kíni látara pé wọ́n wí la ilaha jáde wà húkinu dìmá àhùn látara di eléyìí húkinu dìmá àhùn yàní ẹ̀jẹ̀ wọn ó ti kíni ó ti tó wà protected wọ́n sọ ẹ̀jẹ̀ wọn fún wa wọn ò jẹ́ a lè pa wọ́n hátà ìdá hátà ìdá àdọ́ àdáhùn tó bí arí pé kí ni tó fi di pé à ìmọ́lẹ̀ wá wà ìyà wọ́n rí ìmọ́lẹ̀ ni látara so eléyìí inú òkùnkùn tí Allah subhanahu wa ta'ala fi mọ́kàlẹ̀ sí yàní tó bá jíjọ́ ògbéjà kìyàmá bá a jẹ́ ní wọn bá a jẹ́ ń kà wọn fún ara mùsùlùmí tó bá jíjọ́ ògbéjà kìyàmá ó padà wá wà nínú kíni ó padà wá wà nínú òkùnkùn so eléyìí òun ni àpèjúwe tí Allah subhanahu wa ta'ala ti fún wa nípa àwọn mùnàfíì àwọn àbáwọn oníjàpíl wọ́n ní áyà yìí àtàwọn áyà míì nínú al-Qur'an tí ń mú àwọn àpèjúwe ní sàpèjúwe mú wa nípa àwọn kan wọ́n ní gbogbo àwọn àyà yìí ẹ̀rí ni lórí pé kìyàtú wà nínú ìdájọ́ ṣẹ̀ríà ipe a máa fi ìdájọ́ kankan a máa fi ń wé ara wọn tàbá ti kí wọ́n ti dìtọ́ ti pàdé pẹ̀lú ara wọn so eléyìí òun náà làpèjúwe tí Allah subhanahu wa ta'ala mú wa àwọn mìíràn kí ló fẹ́ sọ̀rọ̀ wọn fún wa ẹni bá wọn sì fún wa fi wọ́n sàpèjúwe ẹnìkan tó ń kàn sí kíni tó ń kàn dáná kalẹ̀ tí náà rẹ̀ tí ń jó tí wọ́n ti ń sàǹfààní pẹ̀lú náà yìí tó wá di pé lónìí náà wá kú lókìkì

ànábì wa ń kó àṣírí wọn lẹ́gbẹ́ àwọn báyìí yóò mùnáfíkí ni wọ́n àwọn báyìí yóò mùnáfíkí ni wọ́n àwọn báyìí mùnáfíkí ni wọ́n òun náà ló fà tí wọ́n fi ní òwúrẹ́ ipá tó bá ti pé ìkan kúrò àwọn mùnáfíkí radiyallahu anhu wọ́n máa ń pé àwọn òṣìṣẹ́ ìfà bìjà náà rẹ̀ àwọn yóò ti àwọn sàábẹ́ ti kírun sílá wọ́n ti lọ sí wọ́n kàn wá fúnra mọ̀ nígbà ah, àmọ́ ní òṣìṣẹ́ ìfà lẹ́ẹ̀kan nígbà tá à ń kírun tó wọ́n ti fúnra rọ̀ bí ah, ara àwọn tá à náà kà fún un pé mùnáfíkí ni wọ́n ti pé wọn ò gbọdọ̀ kírun sí àwọn mùnáfíkí yẹn lára so eléyìí òun ni àpèjúwe alákọ̀ọ́kọ́ tí Allah subhanahu wa ta'ala tó ti mú wa ní pẹ̀lú àwọn kèfèrí ní pé yàní láàyò sí òòlù wọn wá ń ṣe kí ni wọn ò ní rí nàmá wọn ni sọmọn àwọn tá a wí àì pé etí wọn ti di àwọn mọ̀nàfìkì etí wọn ti di bókùmọ̀n wọn ò sì lè sọ̀rọ̀ jáde ẹ̀sìn bá mú sábà ní ẹ̀sán bá pè ní abukam yàní ẹni tí ò lè sọ̀rọ̀ jáde tí ò tún lè lágbọ́yé kankan tẹ́ bá sọ fún kò gbọ́ tẹ́ ẹ̀ sọ́kó etí rẹ̀ di tàbí lómi bẹ́ẹ̀ ti etí rẹ̀ di kò sì lè sọ̀rọ̀ àmọ́ tẹ́ ẹ bá ń fi ìṣára sọ̀rọ̀ fún yóò lágbọ́yé rẹ̀ níbẹ̀ náà àwọn òdì bẹ́ẹ̀ tẹ́ bá ti na ọdí báyìí òdì báyìí báyìí ó ti gbọ́n so àmáwé lẹ́yìn bá tán pé wọ́n ní kúkú mọ̀ yìí yà ni wọ́n ò lè sọ̀rọ̀ wọ́n tún wá lè ṣe kíni wọ́n tún wá lè lágbọ́yé bẹ́ẹ̀ bá ṣe kíni bẹ́ẹ̀ bá tún fi ìṣára bá wọn sọ̀rọ̀ iná ló fi á parí ayé àwọn pé ẹ̀mù yóò nù kọ́lá ojú wọn ti ṣe kí ni ojú wọn fọ́ nítorí pé ẹni tó jùlẹ̀ fọ́ kó lẹ́sẹ̀ fi ìṣára bá sọ̀rọ̀ ó ti ẹni tí ò rí náà ẹni tí ò gbọ́rọ̀ ẹni tí ò lè sọ̀rọ̀ ọ̀nà wo lẹ́yìn gbà tẹ́ẹ̀fì bá rú ẹni bá ń sọ̀rọ̀ iná ni Allah subhanahu wa ta'ala sọ pé fáwọn ọ̀dà etí wọn ti di anìsìmá ìlhàp wọn ò tí ẹ̀ ṣe kíni wọn ò lè gbọ́ òdodo mọ́ etí wọn na ń sọ yìí kìí ṣe etí fi ń gbọ́rọ̀ yìí láwọn wíìlì àwọn táà ń wíìlì tí sọ̀rọ̀ fún wọn gbọ́ táwọn àwọn náà lè sọ̀rọ̀ àmọ́ tí wọn ò lè gbọ́ tí ti fún òun náà aya alukur'an fún wa tẹ́ sọ pé ó ní bukmun anisakalu pé àwọn tàà sọ yìí bukmun anisakalu bíbí yìí ya ni wọ́n ò lè sọ̀rọ̀ àwọn tàà wí ọ̀yàyà ni wọ́n wọ́n ò lè sọ̀rọ̀ anisakalu bíbí yìí wọ́n ò lè ṣe kíni wọ́n ò lè sọ òdodo jáde wọn ò lè sọ wọn ò lè fẹnu ara wọn wọn ò lè sọ òdodo jáde ó túmọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ kan ò ní máa jáde lẹ́nu wọn àwọn ti jẹ́ mùnáfìkì

ẹ̀sìn bá rìn sí wọ́n ti wá àti fúnyà kí o ti kí ni kí yóò fi etí kí yóò fi ti ààrẹ ní bọ́ ẹ̀sìn bá rìn sí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí yóò lè sọ̀rọ̀ jáde lẹ́nu mú lè béèrè nǹkan tí ò bá yé káàkiri yóò kò yé mi nínú ẹ̀sìn ẹ̀dákun kí ni ìdájọ́ ẹ̀ tó ẹni tí ò gbọ́ tí ò tún lè sọ̀rọ̀ kó béèrè pé eléyìí ò yé mi tí ò tún wá rí náà òtúrí náà tí ó tún àwọn ìṣẹ́kí ni tí ó tún máa rí àwọn àmì Allah subhanahu wa ta'ala tí ó fi wá máa mọ̀nà pé á ah, eléyìí á ah, lóòótọ́ àmì Allah subhanahu wa ta'ala lè tẹ́wẹ́ sọ fún wa nínú sọ́ọ̀tù Zariyat ó ní wà fi anfusikum afala tubsirun ìpè ẹ máa so eléyìí ní ti báyìí à ojúta tí wò fi nà yìí kìí sí ojúta fi ní kìí àìnù yìí yà ní albasira ojú inú téèyàn máa fi rí na téèyàn máa fi rí òdodo eléyìí ó náà ní Allah subhanahu wa ta'ala sọ pé kí ni ó ti fọ́ fún àwọn kìkìrì so àyà fún àwọn mùnàfìkì àyà yìí ni ló sọ̀kalẹ̀ lórí àwọn mùnàfìkì àmọ́ àyà yìí ìtàlìkì àmọ́ òfìdé ẹni tí ó bá ti kó sínú irú ìṣesí báyìí

nínú ìròyìn àwọn mùnáfikì ó ní ọ̀rọ̀ wọn áùkàsáyìdì minas sama ó ní ó dá ẹgẹ́ bí òjò ní àsáyìd ay al so àwọn míì wà ní àwọn onítàsí tí wọ́n tún sí gíní wọ́n tún sí as-sahab kípé ẹ̀sùjò àmọ́ ìdí wọ́n ní ó gbajúmọ̀ dáadáa ní ìsúnmọ̀ rẹ̀ tó tẹ́wọ̀n òun àpèjúwe wọn ó dà gẹ́gẹ́ bí kíni kàṣọ́ yìí bí mina sàmà ó dà gẹ́gẹ́ bí òjò òjò tí ń rọ̀ ni láti sàmà nígbà tó jò yíwá ń rọ̀ ó ní bí ìdùlùmọ̀ òjò tá ń wí òjò yí rọ̀ nínú òkùnkùn ni inú òkùnkùn bírimù bírimù lòjò yí rọ̀ wọ̀rọ̀ àdó yàtọ̀ sí pé àrá ń tán nínú òjò yìí wà bá rùkún yà ní ètímá òun náà tó ń tán nínú òkú nínú òjò yìí yà jà àdúnà àtọ̀bí àhún fi àdánihim mínà sọ̀wá ìkí hazardmau tí àwọn tó wà nínú òjò yìí tí wọ́n wá ń kí ọwọ́ wọn wọ́n wá ń kí bọ̀ etí

so ó ní àpèjúwe wọn àpèjúwe kan tó lélẹ́yìí nínú àpèjúwe táa lè fi àwọn kèfèrí táa lè fi wọ́n wé nínú ìṣesí wọn so eléyìí nínú àwọn òwe tó ni tí Allah subhanahu wa ta'ala tí a ìmá pa fún wa láti pé kíni láti lè bá fi pé làákàyè wa wálé láti lè bá fi pé àkíyèsí wa láti pé kí ọ̀rọ̀ ọ̀rọ̀ bá yé wa iná ló fi sọ fún wa pé àpèjúwe wọn ó dà gẹ́gẹ́ bí kíni ó dà gẹ́gẹ́ bí ẹni tó wà nínú òjò ni pápẹ̀jú àwọn kèfèrí ìzèrí nù nítorí pé eh, àwọn mùnáfìkì nítorí pé kí ni ẹ̀rú ọkàn àwọn ìbalẹ̀ ẹ̀rú ma ń gbà wọn tọ́mà ti gbọ́ pé aya kan fẹ́ sọ̀kalẹ̀ bá nàbí sallallahu alaihi wasallam àwọn mùsùlùmí pẹ́tọ̀ o aya kan sọ̀kalẹ̀ àyà wọn máa ṣe kókankókan àyà àwọn láàrin àwọn èèyàn wọ́n ma wá ṣe kíni wọ́n ma wá sá tẹ́yìn òun nílé tó sò sí dáná bá ti sọ̀rọ̀ òun náà ni Allah subhanahu wa ta'ala sọ fún wa níbò mí nínú al inú suratul munafiqun ó ní yahsabuna kulla sayhatin alayhim humul aduwwu fahdharhum ó ní àwọn dáàtọ̀ yìí ó mú àdúgbò fàìdàrú qātalahum Allāhu an yufakūn ó láwọn kèfèrè àwọn mùnáfíkì dáàtọ̀ yìí yaḥsabūna kulla sayhatin ʿalayhim gbogbo igbe gbogbo ọ̀rọ̀ tó bá ti ń gbọ́ bí ìjọba tó kẹ́rẹ́ ni wọ́n bá wí tẹ́lẹ̀kẹ́ bá ti ń sọ̀rọ̀ báyìí nígbà àwọn ọ̀rọ̀ ìjọba àbí ọ̀rọ̀ wa náà fẹ́ máa ni Allah subhanahu wa ta'ala ni bí ẹni èdí mọ́ wá ń tẹ́ gbogbo ẹ̀ wá ń tẹ̀lẹ̀ sí torí wẹ́n báwọn ní ti báyìí ẹ̀wọ́ mà bá Abdullahi ibn Abbas radiyallahu anhu nígbà tí ń sọ ìtumọ̀ áyà yìí nínú Al-Qur'an ó ní àpèjúwe wọn ó ní àpèjúwe wọn ó ní ètí mọ́ta ń sọ yẹn òun náà ní àwọn ìmọ́lẹ̀kọ̀ kan táwọn tètè yóò máa rí àwọn ìlẹ́bìkì ìjọba àwọn ìlẹ́bìkì ìtarí nípìnlẹ̀ wọn wọ́n kọ́kọ́ gba Islam nígbà tí wọ́n kọ́kọ́ dé Madina wọ́n kọ́kọ́ gba Islam ó jẹ́ pé kí ni àwọn náà bẹ pẹ̀lú àwọn mùsùlùmí àwọn bàtà rí pé ìtàwọn rí ìdí wọ́n ẹ̀sẹ̀ẹ̀sì lọ́dọ̀ àwọn èèyàn wọn ó rí àǹfààní tí wọ́n rò fáwọn ó rí nínú Islam wo ráǹfààní yẹn tó pé kí ni gba Islam torí pé kí nítorí ti Allah subhanahu wa ta'ala wọ́n gba Islam yìí nítorí pé káwọn bá máa rí àǹfààní ayé nígbà tí wọ́n débẹ̀ wọ́n rí pé àǹfààní táwọn ń lé káàkiri yìí àwọn àǹfààní yóò tẹ̀lẹ̀ wọ́n rí pé kí wọ́n rò pé táàtẹ̀ ni pé àbíkáṣe kí ni ká kúrò nínú Islam so wọ́n tún wá rí àwọn mọ́síláà kan wọ́n fi rò pé kákò ní ìsìláàmù yẹn yẹn bí àwọn kèfèrí tí ànábì sallallahu alaihi wasallam bá jagun yìí kò lè pé àwọn rárá àwọn tó wá la ọ̀nà kan láàrin ọ̀nà méjèèjì kí lọ́nà tí wọ́n là láàrin ọ̀nà méjèèjì pé kí ni káwọn ọmọ tèmi fà pé á ah, tabajọ́dà àwọn kèfèrí tabajọ́dà àwọn àgbà kèfèrí ká lọ bá wọn pé inna ma'akum tí á àjọ wà pẹ̀lú yóò so wọ́n máa lọ lè bá àwọn kèfèrí wọ́n máa sọ àti àwọn mùsùlùmí fún wọn láti pé kí ni láti pé tọ́ba àmọ́ rí ọ̀nà wọn tó bá tún yá tó bá tún láwọn mùsùlùmí wọ́n tún lọ bá àwọn mùsùlùmí pé tọ́ à ń bẹ pẹ̀lú yín pé àjọ wà papọ̀ náà ni pé àwọn kèfèrí yẹn àwọn òsí pẹ̀lú so eléyìí ní ti báyìí Allah láti lè bá àfi so láti lè bá àfi kọ́ wa lẹ́kọ̀ọ́ káàlẹ̀ bá mọ́ ipé Islam láàrín bàbá gbogbo èèyàn méjì náà lágbọ́dọ̀ jẹ́ àmọ́ àwọn wá fẹ́ sí kí ni àwọn abẹ́ kìrìtì ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta fúnra wọn gbà tán wà láyé huwa alladhi khalaqakum wa minkum kafirun so méjèèjì náà ni Allah subhanahu wa ta'ala dáwa ó dáwa ó ní ni àwọn kan máa jẹ́ ni àwọn kan so àwọn kèfèrí wá ni wọ́n rò iná ló fàá tó pé bí ayàtà ti kété yìí náà sọ pé ánù òmìnú kàmà àmàlà sùfàhà ìpèsè ẹ̀fẹ́ jí káwò káwà ní ògbà islam báwọn tí ó islam nítorí pé wọ́n ti rò pé kí ni àǹfààní méjì làwọn máa rí ọgbọ́n tó ń rò pé àwọn gbọ́n nánu àǹfààní méjì tọ́wọ́ so eléyìí òun náà fi kára wọn kún wọ́n kára wọn kún ẹni tó gbọ́n ìpé ah, bá ṣe ń ṣe yìí a máa ráfà nígbà wọ́n máa fẹ́yàwó nínú àwọn mùsùlùmí tó yẹ pé má fi kèfèrí hàn ní àwọn mùsùlùmí ò ní fọmọ fún wọn tó yẹ pé má fi kèfèrí hàn ní ẹ̀jẹ̀ wọn ó ti di ẹ̀tọ́ wọ́n wà ní àwọn táwọn mùsùlùmí ọmọ lépa láti kíni láti pa wọn lójú ogun tó má fi ìsìláàmù hàn ní àdúkìá wọn yóò ṣe kíni yóò di ẹ̀tọ́ fún àwọn mùsùlùmí ìpé àwọn lè ṣe dúkìá yìí wọ́n lè gbà lọ́wọ́ wọn wọ́n sì lè ṣe wọ́n lè ṣe kúpa wọn

àwọn kan náà àwọn sọ̀hábá wọ́n ní àpèjúwe bárkù yìí òun náà ni ìmọ́lẹ̀ yàyàní ìmọ́lẹ̀ iman tí máa ń tàn sí wọn lọ́kànlẹ́ kọ̀ọ̀kan nígbà tó máa ń ka Kùránì fún wọn nígbà tó máa ń sọ̀rọ̀ ẹ̀sìn fún wọn ìmọ́lẹ̀ yóò ṣe kíni yóò máa tàn sí wọn lọ́kàn tó bá yá ó ṣe ó tún yẹ́ ìpadà tó bá dọ́dọ̀ àwọn kèfèrí so tó máa wà pẹ̀lú àwọn mùsùlùmí ọ̀rọ̀ táwọn sallallahu alaihi wasallam máa ń bá wọn sọ yàní ìpèpè tí máa ń pè wọ́n sí nínú ẹ̀sìn yóò máa nílẹ̀ lọ́kàn wọn

ó ní yàkádù mọ́kàmù al-Qur'an ó ní àwọn áyà tó clear nínú al-Qur'an tí ò ní ìrújúnú tí ò ní èméjìnú ó láwọn áyà yìí yàní ó bẹ̀rẹ̀ jẹ́ kíni yàkádù yadullu ala awratil munafiqin àwọn áyà yẹn ó bẹ̀rẹ̀ tú àṣírí wọn yàkádù al-barqu yakhtafu absarahum àwọn áyà tí ń sọ̀kalẹ̀ nínú al-Qur'an yìí ó bẹ̀rẹ̀ jẹ́ kíni ó bẹ̀rẹ̀ tú àṣírí àwọn munafiqi jáde ẹ̀wọ̀ nísìnyí ah, kò kàn dákọ̀ wọn kòkò máa sọ pé lágbájá báyìí ni lágbájá báyìí ni ó ń describe fún wọn fún wa ó júwe wọn fún wa lọ́nà tó jẹ́ pé kí ni a ti mọ̀ pé àwọn tí ó rọrùn kó máa bá wí nì ẹni tí ti rí ṣe tíhùn lára wọn so náà ló pàtó pé Abdullahi ibn Abbas ó tún ní pé kí ni wípé àwọn mú kàmù Al-Qur'an àwọn èyí tó hàn àwọn àyà tó clear nínú Al-Qur'an tí ó ti pé yàtí ìṣe mutashabi títúmọ̀ rẹ̀ hàn dáadáa ó ní ó bẹ̀rẹ̀ kí ni ó bẹ̀rẹ̀ tú àtìrí àwọn kèfèrí tà ń sọ yìí látara pé kí ni látara bí ṣe ń sàlàyé wọn ó wá ní kullama àdọ́ aláhùn mẹ́ṣàwòfì ó ní àwọn kìíní tí mọ́lẹ̀ ìbá ti wá hàn sí wọn tán bá tí mọ́lẹ̀ bá ti tàn nínú òkùnkùn mẹ́ṣàwòfì ẹwọ ní tẹwà pẹ̀jú ẹni tí máa rìn nínú òkùnkùn nínú òjò tójú rọ̀ tó bá débì kan tó bá tó tẹ́sí mọ́ bá sán tó bá sán lọ yóò fi rí ọ̀nà yóò rìnà láti bí yóò bẹ̀rẹ̀ rìnà dejọ́kṣán yóò ti mọ̀ pé ah bọ́dà ìṣèrí ni yóò tún so eléyìí òun náà ni àpèjúwe àwọn mùnáfìkì tó jẹ́ pé kí ni a tán kọ́kọ́ gba ní Madina láwọn mùnáfìkì tán wà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam yàní tán bá di pé nǹkan rọrùn fún wọn tán di pé nǹkan oko wọn jáde dáadáa sáàrí pé dúkìá wọn ń ah, islam àwọn gbádùn islam yìí wọ́n máa ṣe wọ́n máa jọ kírun wọ́n máa jọ kírun déédéé àwọn tó bá ti di pé àdáwò bá dé bá wọn tí Allah subhanahu wa ta'ala bá fi àdáwò kékeré kankan wá ìdé wọ́n bá fẹ́ ṣe sẹ́yìn wọ́n ni ah, àwò tó máa àwò tẹ́lẹ̀ yìí máa wọ́n bá tún máa lọ lè ṣe nǹkan mi òun náà ni Allah subhanahu wa ta'ala tó sàpèjú wọn fún anúwàl kùránì pé ah, ó láwọn kan mẹ́tọ́ pé ya'buduna Allaha ala harf wọ́n máa sin Allah subhanahu wa ta'ala ala ay ala shakkin lórí iyèméjì lórí iyèméjì ló wọ́n sin Allah subhanahu wa ta'ala pé ah, ẹ̀sájà dó ní agbègbè méjì kama bi dábàá bọ́ sí tó wá sí pé dáadáa bá ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí wọn ni a ah, inna ma'akum ẹ̀sìn báwọn ní ah, àjọ ọmọdé pẹ̀lú yìí ni àwọn tó bá di pé àwọn mùnáfìkì àwọn kèfèrí tó bá di pé wọ́n jẹjà lórí tani lórí àwọn mùsùlùmí wọ́n wà sí kíni wọ́n bá tó padà lọ sọ́dọ̀ àwọn kèfèrí so àwọn sàhábà wọ́n ní àyà yìí nígbà táwọn mùsùlùmí sáwọn kọ́ wí ní ogun níbẹ̀rẹ̀ ní ogun bá òun náà lógun àkọ́kọ́ sákọ́kọ́ jà nínú Islam nígbà tí wọ́n wí ní ogun yìí àwọn kèfèrí ń ṣe pé wọ́n gba ìsìláàmù lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní tẹ́lẹ̀ inú wọn wá dùn wọn bẹ̀rẹ̀ sí ṣe dáadáa pẹ̀lú àwọn mùsùlùmí pé ah alhamdulillah nítorí pé ogun yìí wọn ò rán kan pé mùsùlùmí lè wí ní ogun wọ́n kàn wà láàrin bẹ́ẹ̀ náà ọ̀bẹ́ẹ̀ láàrin méjì ní pẹ́tọ̀ èyí tó bá ṣẹlẹ̀ nínú méjì wọ́n wá rí pé àwọn mùsùlùmí wí ní ogun tó wọ́n wá pẹ̀lú Allah subhanahu wa ta'ala wá dín àwọn mùsùlùmí wò pẹ̀lú tó ń di bí tó ní máa ṣe pọ̀ tó ló ń kà tí wọ́n pọ̀ jù gba bádìrì lọ Allah subhanahu wa ta'ala wá dẹ́wọ̀n wò àwọn kèfèrí wá jẹjà lórí wọn so nígbà yìí làwọn kèfèrí àwọn mùnàfíkì yìí wá sí kíni wọ́n bá tún padà wọ́n bá tún kó òun náà ni áyà yìí júwe fún wa pé kíni tó ní kullama àdọ́ aláhùn mọ̀ṣẹ̀ òfin nígbà tí nǹkan bá ti rọrùn fún wọn tí jíjẹ wọn mímú jọ máa lọ pẹ̀lú àwọn mùmìnì wa idha azlama alayhim kọ́ọ̀mù tó bá tún di pé òkùnkùn bá tún dé tó kùn bá tún dé padà báyìí kọ́ọ̀mù ó bá tún dé olójú kan so àpèjúwe àwọn mùnàfíkì nù tó bá di pé nǹkan rọrùn wọ́n máa bẹ pẹ̀lú àwọn mùsùlùmí tó bá di pé nǹkan ò bá rọrùn kò bá ní pẹ́sẹ́ ń fẹ́ máa kọ́ọ̀mù ó bá tún dúró wọn ò tún ṣe ìsìláàmù mọ́ wọ́n tún máa ṣe kíni wọ́n e, Allahu la dhahaba bi sam'ihim wa absarihim ó ní tó bá di Allah subhanahu wa ta'ala tó bá wù

sọ́mà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nígbà yẹn ipe àwọn munafiki yìí ìbẹ̀rẹ̀ àwọn sọ̀hábà tán ní ìbẹ̀rẹ̀ àwọn munafiki yìí ipe àríwá àwọn onítafsir pé àwọn munafiki yìí pé wọn ò fìgbà kan gba ìsìláàmù ẹ̀tìbà rẹ̀ sí ibùdó jẹ̀rí àtọ́bàrí ó ní wọn ò fìgbà kan gba ìsìláàmù ipe tó àáyà yìí ipe ààlẹ́ tú lọ síbi pé kí ni pé wọ́n ti kọ́kọ́ gba ìsìláàmù ní Madina ipe nígbà tó padà wáyá wọ́n wá sí kí ni nígbà tí wọ́n rí pé nǹkan rọrùn mọ́ àmọ́nà àwọn onítafsir míì tí wọ́n tún dé rẹ̀ Abdullahi ibn Kathir eh, Ah, rahimahullah ó ní ah, tó wáyé pé ah, ibùn Jarir àtọ́bàrí tó bá rántí àyà kan ní suratul munafiqin tó sọ pé zalika bi annahum amanu thumma kafaru wa tubi'a ala qulubihim wa hum la yafqahun ó ní tó fà tọ́rọ wọn fi rí báwọn ni pé amanu wọ́n ti kọ́kọ́ gba ìsìláàmù tẹ́lẹ̀ wọ́n kọ́kọ́ ti pé àwọn ti kílà pé àwọn gba wọ́n tún bí á àlàkùlù bí Allah subhanahu wa ta'ala sí kíni ó wá fi ìdí ó wá fi dí ọkàn wọn fahum la yafqahun wọn bá gbọ́ nǹkan káyé má nítorí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn onítẹ̀sí ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti wá jáde kó ní ìsìláàmù yẹn Allah subhanahu wa ta'ala wá pàkínú ó wá ogun ẹ̀rẹ́ ó parẹ́ mọ́ wọn lérí ó wá di kí ni wọn wá mọ̀ ọ̀tún yàtọ̀ sósì máa wọn ò mọ̀ tó dáa yàtọ̀ sí kí ò dáa mọ́ so eléyìí òun náà ni àpèjúwe míì nínú àpèjúwe tí Allah subhanahu wa tó fi ròyìn àwọn mùnáfìkì tábà lọ wo yìí a rí pé áyà tó gbẹ̀ yìí tá yìí náà ni áyà number twenty nínú so gbogbo áyà 20 láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ láti alif dé yìí fi pín àwọn èèyàn ó fi pín wọn sọ́nà mẹ́ta ni tàbálò wò níbẹ̀rẹ̀ àyà yìí a rí pé ó kọ́kọ́ sọ̀rọ̀ nípa àwọn tani nípa àwọn mùmìní ó wá sọ̀rọ̀ nípa àwọn mùmìní ó fi àyà mẹ́rin péré òun náà ló fi sọ̀rọ̀ nípa àwọn mùmìní tàbáyọ alif lam mim tàbáyọ kó bẹ́ẹ̀ ó fi àyà mẹ́rin péré ó fi sọ̀rọ̀ nípa wọn nígbà tó sọ̀rọ̀ àwọn kèfèrí ó fi àyà méjì péré òun náà ló fi sọ̀rọ̀ àwọn kèfèrí nítorí pé kíni nítorí pé àwọn kèfèrí ọ̀rọ̀ wọn kíyà ẹ̀sìn bá àwọn kèfèrí kò ní ìdíkájẹ̀ tó káyọ̀ tó máa sàlàyé wọn lọ títí ọ̀rọ̀ wọn ti kílà pé àti islam àti nánu So náà ló fi ṣégíní ló fi sọ àyà méjì péré nípa wọn àmọ́ nígbà tí ó wá sọ̀rọ̀ nípa àwọn tàà sọ yìí nípa àwọn mùnáfíkì yìí ó wá fi odidi àyà mélòó ó wá fi odidi àyà mẹ́tàlá mẹ́tàlá àbí méjìlá olóbìsí láti so eléyìí ni ó fi jókòó máa yé wa pé yàní àwọn mùnáfíkì ó burú jáì ju àwọn kèfèrí tá a ti mà lọ tá a dá wọn mà lọ òun náà ló pa sí àfáàwà Ibn Uthaymeen rahimahullah wọ́n ní àwọn àyà yìí Allah subhanahu wa ta'ala ó pín àwọn èèyàn sí ọ̀nà mẹ́ta fi alákọ̀ọ́kọ́ at-tayyib àwọn náà ni àwọn èèyàn dáadáa àwọn náà ni kí ni al-mu'minuna al-khullas àwọn náà làwọn mùmìnì pàmbélé tí nǹkan kò sí kí ni tí nǹkan kò gómi là àwọn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn èèyàn àwọn náà ni al àwọn náà ni àwọn èèyàn bú àwọn ni àwọn náà làwọn kèfèrí ẹ̀rí pé nígbà tó pè wọ́n ó pè wọ́n ní kíni alkọ̀bí ó wá ní àwọn ẹlẹ́ẹ̀kẹta àwọn náà ni almunafikun àwọn náà ni al-akhbar ẹ̀dìbà ní ó tún lọ kíni sí gádùn tẹ̀bdìl ló tún lò fún àwọn pé àwọn tó burú jẹ́ ju àwọn kèfèrí lọ nítorí pé àwọn tó ayẹ̀lẹ́ rárá sọ fún wọn wọn ò tẹ́ sọ́ra fún tẹ bá bẹ́ẹ̀ ṣe mítìrì dáwọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀sìn nísìn àwọn náà lẹ́jọ wà ń bẹ̀ ẹ̀sìn ní màá pé ẹ̀sìn kíni ẹ̀ ń sọ̀rọ̀ sí àwọn ọ̀tá lọ́wọ́ so eléyìí ní ti báyìí òun náà ni wọ́n pè ní kíni òun náà ni wọ́n pè ní anifáàkù so anifáàkù yìí ó wá pín sí kíni ó pín sí ọ̀nà méjì nínú Islam òun náà ni kíni alákọ̀ọ́kọ́ òun náà ni anifáàkù al-akbar wa nifáàkù al-asghar pé munafik ṣe munafik tó jẹ́ kíni tó jẹ́ ńláńlá tó gbé ni irú tàwọn tá a sọ yìí tó jẹ́ pé lọ́kàn wọn Islam wọn ò gba Islam rárá lọ́kàn nínú ọkàn wọn wọ́n wá fi hàn síta láàmù àrùpé mùsùlùmí ni wọ́n láàmù àrùpé mùmìnì ni wọ́n so eléyìí òun náà pè ní al-nifaq so ẹni tí eléyìí bá ti wà lọ́kàn rẹ̀ so àgbà pé eléyìí kìí ṣe kí ni kìí ṣe mùsùlùmí rárá so èyí tó ń pè ní al-nifaq al-asghar òun náà ní èwo òun náà ní àwọn ìwà àwọn nǹkan kọ̀ọ̀kan náà àwọn ìwà a bá ń rí lára èèyàn ṣe eléyìí ti mùnàfìkì wọn àwọn náà lọ́nà sallallahu alaihi wasallam tó júwe fún wa ipé ayatul munafiq salat anábì ní àpẹẹrẹ táàmà fi ma àwọn munafiki anábì ní àpẹẹrẹ mẹ́ta ni anábì ní idha haddatha kadhab aláwọ̀kọ́ ni pé tó bá sọ̀rọ̀ yóò parọ́ irọ́lẹ̀ bá bí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀wọ̀n ní sí munafiki náà ni anábì pé ó ní àmì táàmà fi ma munafiki ni ó ní wa idha wa'ada akhlaf tó bá ṣàdéhùn yóò ṣe kí yóò ṣe pàdéhùn kò ní tẹ̀ládéhùn tó ṣe wàyídà túnmìnà khan tá máa wá fi nǹkan pamọ́ sí lọ́dọ̀ ẹ̀yìn tá máa fi nǹkan tá máa gbé nǹkan sí lọ́dọ̀ pé bá ń fi kíní ìpamọ́ báyà nǹkan tó fi pamọ́ sí yìí yàní báyà nǹkan tó jẹ́ pé tó jẹ́ ṣe ìhùn ìsí àwọn màánàwì tó yẹ pé nǹkan tá a fojú rí báyìí náà ni pé á ah, bá ń gbé owó ìpamọ́ sọ́dọ̀ rẹ̀ bá ń gbé kọ́kọ́rọ́ ìpamọ́ sọ́dọ̀ rẹ̀ bá gbé dúkìá ìpamọ́ sọ́dọ̀ rẹ̀ eléyìí à nǹkan tá a lè ṣe kíni nǹkan tá a lè fojú rí tá a lè fọwọ́ kàn ní tá a lè pamọ́ sọ́dọ̀ rẹ̀ yóò jàmbá rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nǹkan tó bá jẹ́ kíni tó bá jẹ́ màánàwí nǹkan tó jẹ́ pé záàrí fojú rí báyà ọ̀rọ̀ ní lápèjúwe tẹ́yìn wá bọ́ pé àdákùn ìjọba yìí tèmi ìjọba yìí tèmi yàní ó ṣe kíni ó fi nǹkan pamọ́ sọ́dọ̀ rẹ ni nítorí pé o kí ni tí ń ṣe o ó wá dá ọ̀sà lẹ́tà ó wá pè ọ pé àdákùn ah, nǹkan báyìí tèmi kí

àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ànábì sallallahu alaihi wasallam tí ànábì wá tọ́ka fún wa pé àwọn inú àpẹẹrẹ mú inú àpẹẹrẹ mú nábì kìíní àyíkò bí nínú àdíjì ní ó fi kan fún ó ní wàlídà àpapàrá fàjà ó ní wàrọ̀ bẹ́ẹ̀ tó bá ti kí ni tó bá bá àyàn jà ẹ̀dí bá mi yóò jàjà àwọn ṣe kí ni yóò jàjà àwọn kọjá àlà tó gbogbo ẹni tó bá ti ń jíjà bá ti ń ṣẹlẹ̀ tó bá wá bẹ̀ òun lórí ọ̀rọ̀ yìí kọ́dà òun nígbà àtúnṣe papọ̀ mọ́ni so eléyìí ti báyìí aburú méjì ló wà ní ọ̀rọ̀ tó sọ aburú alákọ̀ọ́kọ́ tó wà ní ọ̀rọ̀ tó sọ ni pé kò kọ́kọ́ fún bàbá rẹ̀ tó bí ní ẹ̀kọ́ ìmọ̀ náà ìpè bàbá rẹ̀ tí bàbá rẹ̀ bá ti rán bẹ láyé gẹ́gẹ́ tó wá ń sọ pé alábàjá ọ̀rọ̀ yìí òjò parí ajẹ́kọ̀ọ́ ní parí ẹ̀ náà ayé bàbá rẹ̀ ní ẹ̀kọ́ ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ náà ẹ̀sìn báyìí ó tún wá kó sínú kíni ó tún wá kó sínú wa mùnàfìkì fáńtì sọ̀lá ọ̀rọ̀ sọ́lá mi ìdá fáàtọ̀ bẹ́ẹ̀ fàjà ẹ̀ tó ẹ̀ ti méjì nítorí pé nínú ọ̀rọ̀ ńgbà míì wà tó jẹ́ pé kí ni nǹkan tẹ́lẹ̀ mùsùlùmí ò ṣe nínú ọ̀rọ̀ yóò sì gbá ládàá rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìwà tí ó wù nínú ẹ̀ṣẹ̀ tó bá fi lè ṣe kí ni tó bá láti lọ kàn áwù nǹkan báwọn ànábì sallallahu alaihi wasallam sọ hadith kan fún wa ipe àwọn kan bẹ tó pé wọn ní ládàá tó bá jọ gbéjà lè yá mà wọn kọ kalẹ̀ fún wa ẹni tó yẹ pé kí ni kò lówó lóòótọ́ ètò ìbára ọjà àmọ́ ó rà àwọn tó lówó kí wọ́n sọ pé ah ìbá ṣe kí Allah subhanahu wa ta'ala fún mi lóbi lágbájá ẹ̀dí bá mi fa òun ti kú kàmá yóò fi fi tẹ̀lé ìlà pé èmi náà wà ní máa ná owó ìdíjọ́ náà Allah subhanahu wa ta'ala ànábi ni yóò ti kíni yóò máa gbalada yóò máa gbalada látara àmì ẹ̀dáadáa tó níwò tí a kébi náà bá lówó ni a nù àrò báyìí àwọn ọmọ òrukàn ìmọ̀ fún wa ìmọ̀ dáná sínú fún wa ìmọ̀ dáná sáré fún wa àwọn aláìní ìmọ̀ sí báyìí fún wa tó bá ní pẹ̀lú kíni pẹ̀lú àníyàn tó dáa táníyàn lè dáa lóòótọ́ kí Ah, ànábì irú ẹni báwọn tó bá jọ gbígbà kí á mọ̀ yóò bá tí wọ́n ti kọ́ ládàá kalẹ̀ fún kóun náà ṣe ń káwọn lóhùn sí tí ó sì láǹfààní láti ṣe. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní nígbà kejì ẹni tí máa tún wá ń ṣe tàmá náà nǹkan burúkú ìgbà àtàwà ah, ìbá ló ti bá ní ti bá lè ní owó ni à ah, ìkọ̀kọ̀ hmm, kọ́lé ọtí náà àbí ìkọ̀kọ̀ kọ́lé atẹ́wó náà àbí obìnrin sábà yóò máa kọ́ káàkiri à àjàǹkàwò ọlọ́run ló mọ tó ní tòbí já lówó wàláì ló mọ ní sábà dàbẹ́ ọlọ́run ló mọ tó ní tòbí burú wa ìlówó sábà ìbá lówó ìta àjẹwó

ẹ̀dìbà ń dàn ànábì aláwọ̀ àlẹ́sọ́lá ní Allah subhanahu wa ta'ala afladahu manzila shuhada wa imata ala firashi aw kama qal ànábì ní Allah subhanahu wa ta'ala yóò gbé wẹni bẹ́ẹ̀ dé kó àwọn tó kúkú ṣẹ̀yí tí wájú ọ̀gbìn àlìkíyàmá wọ́n jọ tó papọ̀ máa wọ̀ta ní àwọn shuhada wa imata ala firashi fara kó jẹ́ pé ẹni báwọn ó kú ní ó òun náà ló tẹ́lẹ̀ mi òun náà ló ní ó fi san látara rẹ̀ tó ibi tá a ti lọ òun náà ní pé kí ni àwọn mùnàfíkì yìí tí Allah subhanahu wa ta'ala tó sọ̀rọ̀ wọn fún wa méjì lọ̀rọ̀ wọn pínpín ẹ̀dí bá rí sí àwọn mùnàfíkì tó jẹ́ mùnàfíkì ńláńlá obìnrin jáde kó mẹ́sì àwọn mùnàfíkì tó jẹ́ mùnàfíkì kéékèèké òun náà a bá rí kan nínú àwọn àmì ẹ̀rí tá a sọ yìí lára wọn àwọn náà ni àwọn kèfèrí sí pé káàgbé máa ń pè ní kébèrè ọ̀nà méjì ló pín sí ẹ̀dẹ̀bà méjì alákọ̀ọ́kọ́ òun náà ni al-kufru al òun náà ni ìkan tí máa ń gbé ẹ̀jáde kó nínú ẹ̀sìn òun náà ni tí Allah subhanahu wa ta'ala tó fi ṣe kíni tó fi ròyìn àwọn kèfèrè tá a sọ tó fi ròyìn wọn wọn ò gba Islam wọn ò gba Allah subhanahu wa gbọ́ so kúkúrú mi wá tún bẹ tó jẹ́ pé òun náà ni wọ́n pè ní kufrun asghar ni wọ́n pè duna kufr òun ni kúkúrú kékeré tó jẹ́ pé kíni kò gbé ẹ̀jáde kó Islam èyàn kan tẹ́kẹ́ èyàn ó lẹ́sẹ̀ wọ́n kọ̀ ẹ̀sẹ̀ kalẹ̀ fún yàrá yìí Ànábì sallallahu alaihi wasallam ó ní ìsìnàdáni àfìnàṣì homa bihim kub Ànábì ní àwọn nǹkan méjì kan bẹ ẹ̀sẹ̀ bá mi ó ní àwọn méjì àwọn fìdásà alákọ̀ọ́kọ́ ni pé kí ni kéèyàn máa fi ẹnu àbùkù kan ìran kí ọmọ búra rẹ ni àwọn haúsá wọn àwọn haúsá wọn ìlàjẹ wọn rárá àwọn haúsá wọn káì ìnáfìkì ni wọn kèfèrí ni wọn láwọn èdè ìdá àwọn ọ̀sọ̀lá òjò tá a bá ti ní àjọṣepọ̀ pẹ̀lú ẹnìkan nínú ọ̀ràn kan á sì gbé ìdájọ́ òun lédi gbogbo ọ̀ràn so eléyìí ti sẹ́yìn máa ń sọ ní pé àwọn fúlàní kò dé bá ṣe kíní so ẹ wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé tí owó fúlàní ti ń bẹ láyé yìí òun náà ló ti bá dẹ́wò pọ̀ so eléyìí ti báyìí àfáàdùbí náà tàbí káàsọ yìí ti báyìí inú aburú tí máa dálẹ̀ ó pọ̀ gan aláwùjọ lórí àwọn kèfèrí tá a rí síwájú síwájú bí islam tó dé àwọn kèfèrí àfáàmù fi nẹ́sàbì yìí ó lè fa ogun tí wọ́n ja ogun yẹn láì mọye àrọ́mọdọ́mọ tó ti máa jẹ owó ogun yẹn tẹ́lá bẹ̀rẹ̀ pé kí ló fà á wọn ni a ah, ó sọ ọ̀kan báyìí nípa fámìlì wa pàpà jùlọ àwọn tó jẹ́ àwọn ṣọ̀rọ̀ nígbà azùjà ìlíyà wọ́n kọ orin báyìí tí wọ́n fi bú fámìlì ẹ̀ lómi ṣe pé orin wọ́n bú débi pé àwọn náà wá ti fi àwọn náà wá fèsì ẹ̀dí bá mi àwọn wà pèsè ní ààrẹ lórí ọ̀rọ̀ yẹn so kí ló fà ọ̀rọ̀ ní máa bẹ̀rẹ̀ kí ni ọ̀rọ̀ ní máa bẹ̀rẹ̀ ogun nígbà nígbà àwọn òun náà ló pàtàkì ní sọ̀lá àwọn ọ̀sán àti kí ni ipe àwọn ọ̀sán báyìí o ìwà kèfèrí ni ẹ̀dí bá mi ó pẹ̀lú mọ́gbẹ́ ẹ̀dá lè kó ní Islam ìwà kèfèrí ni tó tún ṣe kí ni tó tún ṣẹ́kù lára àwọn èèyàn lẹ́gbàá tán di mùsùlùmí tán ẹ̀dí bá mi àtọ́ànú fìdínàtàb wà níyà alàlùmẹ̀yì àti kẹ́yìn wọn ṣe kí ni kẹ́yìn wọn sun ẹkún bá kú kí náà pè ní àníyá ẹkún àrò ìdáǹpè lẹ́kún àrò yìí òun náà ni gbogbo ẹkún téèyàn bá ti ń sun lérí ẹni tó kú téèyàn wá ń sọ̀rọ̀ jáde lẹ́nu ìpè á lágbájá á lágbájá aláàánú mi ló lọ yìí kí ni màá wá jẹ kí ni màá wá mu àti níbi títú ọ̀la ẹlòmíì ò sọ pé tóun náà ti ẹ̀kú náà ti ẹ̀kú kí lóun tó fẹ́ mọ̀ sí láyé má tẹ̀kú gbogbo àwọn sọ ni ẹ̀dì bá mi torí pé ìtumọ̀ rẹ̀ sábà lọ lè wò ẹni wo bá lérò tó ẹgbẹ́ nìyẹn gbà lérò ní pé ẹni yìí títẹ̀mí ẹni yìí ni òun náà fi ń tẹ̀mí pé bí wà láyé tẹ́ni yìí wà láyé òun náà ló fi rí jẹ tó ń fi rí mímu àìsí láyé ẹni yìí máa áìsì ìhun ti dúró tó ẹgbẹ́ ó bá ní èsì ọ̀bì ẹ̀ lóòótọ́ ni ó ti gbé ìròyìn Allah subhanahu wa ta'ala ó ti gbé fẹ́ni e ọ̀run inna Allaha huwa ar-razzaqu dhul quwwati al-matin Allah subhanahu wa ta'ala òun ló tí máa ń ṣe kíni tí máa ń ṣe áìsì kó kálukú ó ti pè gbogbo áìsì kó kálukú kéèyàn wá rò pé ẹnìkan nítorí pé o bá ti sí láyé mọ́ yàní èyòrí jẹ mọ́ èyòrí mu mọ́ so eléyìí Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ kó yẹ wá pé kí ni pé irú àwọn irú nǹkan báyìí náà yàní kúkúrú dúnà kò ìgbé kúkúrú náà ni ẹ̀jẹ̀ báwọn nìyí àmọ́ dúnà kò ó kéré sí kúkúrú tí máa ń gbé jáde kó nínú ẹ̀sìn so eléyìí òun náà ló pín sí ni okun tọ́nà méjì so tá a bá lọ wo àwọn ọ̀nà kẹta Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ pa wọn òun náà ní kíni òun so mùmìnì yóò wá sí kíni mùmìnì ìmánì ìmánì ètè kíni kò pín sọ́nà méjì ní ẹ̀dí bá rìn so ààrí máa yàbọ̀ ìmọ̀dé àti mùsùlùmí lódìdí ààrí ìmọ̀dé òdìdá àrídá ìmọ̀dé eléyìí lódìdí àìmọ̀dé àlùmùsùlùmí yàtàfàwà tó nàbí ìmán gbogbo ẹni yóò mọ̀ sí kíni wọ́n máa jẹ́ mùmí ní àmọ́ inú ìmánì wọn yóò mọ̀ sí kíni yóò máa ga jura wọn lọ so ẹni tí ẹ máa ń tẹ̀lé sí Allah subhanahu wa ta'ala tí máa ń ṣe dáadáa tí máa ń dogun jẹ́ kó máa ṣe mẹ́sì ìmánì yóò mọ̀ sí kíni ìmánì yóò máa lékún yóò máa lékún ó bá ti pàṣẹ ẹ̀ máa tún tẹ̀sẹ̀ tí a tún kó sí àbí tí a tún kọ́ ń kọ́ra tí ó máa ń sí Allah subhanahu wa ta'ala ìmánì ọmọ ti kíni ìmánì ọmọ dínkù òun náà lọ pé al-iman yazidu bit-ta'a ìmánì tẹ́lẹ̀ ìhun yóò máa lé fún pẹ̀lú kíni bit-ta'a pẹ̀lú pé yẹn tẹ̀lé Allah subhanahu wa ta'ala tí a bá ti ṣe tó yẹ kí ẹ máa ṣe ìmánì ọmọ lé fún. so eléyìí àdámà gbogbo mùsùlùmí sí gbogbo mùmìnì lẹ́yìn Ànábì

tó bá rí bàtà àwọn wá délé táwọn pẹ̀lú ìyàwó táwọn pẹ̀lú ọmọ àwọn tó ti kíni àwọn tó ti wá gbàgbé ra àwọn tó ti máa ṣe nǹkan mí lọ àwọn tó ti pé ìmọ̀ọ́nì ti ṣe kíni nítorí wọn jò nítorí jò kalẹ̀ nítorí jò lọlẹ̀ díẹ̀ díẹ̀ nítorí dínkù Ànábì sallallahu alaihi wasallam máa ní bẹ́ẹ̀ ti sọ ó ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ bí Allah subhanahu wa ta'ala ṣe fi kẹ́ ẹ nínú ó ní tó wá jẹ́ pé ẹ bá wà bẹ́ẹ̀ tí máa wà gbàtẹ́ bá wà lọ́dọ̀ mi ni tẹ́ẹ̀fì tí máa nílò máa lòkè tí ó máa dínkù ẹ̀sìn máa ń sàánú mi ní ìlàsọ̀ fáàtùmù màláíkà ó ní bídẹ́ ẹ̀bá mọ́dé ẹ̀bá mọ́ pàdé ayé pẹ̀lú àmàláìka bá ìtẹ́ ìdìmọ̀ bá ayé lọ́wọ́ ṣùgbọ́n àmàláìka mọ́ wọn èyí tẹ̀sẹ̀ kankan láàrin àtúnlọ lọ́ha ma àmàlà ẹ̀yìn náà dẹ́kọ̀ àmàláìka nínú hadith ní Ànábì sallallahu alaihi wasallam jẹ́ kó yé wọn pé tẹ́ ẹ̀bá mọ́ ti Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala ọ̀sẹ̀ kìíní yóò kó ikú lẹ̀ táàbá máa tẹ́ yóò wá kó wa kú lẹ̀ yóò wá dá yóò

àtipa àtàwà àtipa rẹ̀ ọba tí máa gbáyà tẹ́yàn bá túbá tó bá sáà padà sọ́dọ̀ rẹ̀ tí ó wà tẹ́wọ́ báyà tí ó bá túbá ọba tí máa ń gbàgbọ́ yìí fún yàn tẹ́yàn bá lẹ́sẹ̀ apá rẹ̀ nù nítorí pé nígbà tá a bá ti mọ́ ta ni ó eléyìí ta'ala ó dá nítorí hikima ni ó ní hikima tí fi wa pé ká máa tẹ́ máa nítorí pé kí ni nígbà tí Allah subhanahu wa ta'ala tó dáyé yàní ó ti kó yé wa bí àlìjánà ṣe àlìjánà oríṣiríṣi ni àlìjánà pọ̀ àlìjánà ga èyí tó ga ń bẹ èyí tó wà lẹ́ ń bẹ èyí tó wà sáré sàlẹ̀ ń bẹ inú àlìjánà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni iná kó náà ṣe kí ni kó náà ṣe jìnnì àwọn èyí tó ti sàlẹ̀ sàlẹ̀ wà àwọn èyí tó wà sáré sàlẹ̀ sàlẹ̀ wà so iná ló wà ló jẹ́ pé tí ogun bá wà lórí ìmánì kankan náà ni tí àlìjánà ní ṣe kí ni tí àlìjánà wà ní ìpele ìpele so yóò máa jẹ́ gẹ́gẹ́ bí àbòsí nígbà tó bá wá ní mánì tí mánì wá bí bákan náà tó wá mẹ́rin kan tó fi sí jẹ́nẹ́tù fìdáwù ẹ̀sìnbà mi tó wá mẹ́rin mi yàtọ̀ tó fi sí jẹ́nẹ́tù àbù tó wá mẹ́rin mi tó fi sí àjẹ́nà mi yóò wọ́n jẹ́gẹ́ bí àbòsí tó ṣe pé àjẹ́nà ìṣe kíni àjẹ́nà ti dájú ara wọn lọ. tó eléyìí o ní nígbà tó wà bí tí Allah subhanahu wa ta'ala tó ṣe kíni ó dá wa lédàá táàmù ṣe kíni táàmù ṣe táàmù túbá àwọn kan bẹ̀rẹ̀ àmọ̀ pé ẹlẹ́tẹ̀ ni wọ́n àwọn kan bẹ tún wọ́n mọ̀ tó bá ní gbogbo ìgbà irú àwọn yìí tó bá jẹ́ àmọ̀ àlè fi àyè táwọn yìí wọ́n wà àlè fi wé àyè sí àwọn tó yẹ ni wọ́n mọ̀ tó bá lọ́pọ̀lọpọ̀ wà so eléyìí òun ni kí ni ìpele alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí Suratul Baqara nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú Suratul Baqara ó fún àwọn ẹ̀sìn mẹ́ta fún wa àtàlàyé àwọn mẹ́tẹ̀ẹ̀ta fún wa so àyà tí ó tẹ̀lé Allah subhanahu wa ta'ala ó tún wá fẹ́ ṣe kí ó tún fẹ́ mú báàbù mi ó tún fẹ́ mú kọ́mìkì mi nípa kíni nípa tó ní ṣe nípa tó torí ẹ̀dá àwa ẹ̀dá nítorí torí ẹ̀dá gbogbo ẹ̀dá nínú ni àtẹ̀yàn ó wá ní yá ayyuhan nas ó ní mo ku ẹ̀yìn èèyàn ayà yìí yá ayyuhan nas nínú àwọn tafsir nínú àwọn àwọn tàbí òun náà àwọn tafsir wọ́n ní gbogbo ayà tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú yá ayyuhan nas wọ́n ní ayà yìí tó wà pé kíni tó wà pé súrà yìí yàrá ní ló sọ̀kalẹ̀ nítorí pé yá àyíwá náà òun náà ni Allah subhanahu wa ta'ala máa fi ṣe kéde òun ni máa fi pe àwọn èèyàn so àwọn àbọ̀ oníkẹ́ sí wọ́n wá ní ayé ilé yìí òun ló ń túnmọ̀ pé kí ni pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ nítorí pé tí wọ́n tó Baqara lẹ́yìn báyìí sọ fún wa àtọ̀mọ́ pé òun ni súrà alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ rẹ̀ báyìí sọ̀rọ̀ àwọn àyẹ̀wò fẹ́lẹ́ pàtàkì ìdí Màdínà so àdùá yá àyè rẹ̀ pé yá ayé hànàl a jẹ́ pé ọ̀rọ̀ yìí kò kìí ṣe gbogbo ya tó wá pé yá ayyuhan nas ní gbogbo ẹ̀dá máa sọ pé kí ni mẹ́kà ló sọ̀kalẹ̀ eléyìí ló sọ̀kalẹ̀ wa bẹ̀rẹ̀ pé kí ni so eléyìí ti láyìí kìí ṣe nìkan ló pè kìí ṣe mùsùlùmí nìkan ló pè báyìí ó pe gbogbo èèyàn pátápátá ni nítorí pé ní tó ṣe kí ni ẹ̀sìn bá rí bí tó pé àkókò gbogbo èèyàn jọ yóò pé yára lè dínà àmọ́nú ìlà àkóńtò ìlà sọ̀lá bọ́ọ̀lù tìlú ojú àtùn tó wá fẹ́ sọ̀rọ̀ nípa àmọ́ nìsí ẹ̀rì pé yóò pè mùmí nínú ẹ̀sìn bá rí tó wá fẹ́ sọ̀rọ̀ nípa àwẹ̀ yóò pè àwọn mùsùlùmí ni nítorí pé kí ni èèyàn gbọ́dọ̀ tó kọ́kọ́ jẹ́ mùmí nínú wájú tó ṣe kí ni tí ò jẹ́ wùmí tó lóun yọ zaka tí ò jẹ́ wùmí tó lóun lọ hajj nígbà tí kìíní nígbà ń wéṣì àsìkò ara rẹ̀ ni ó wọ̀rọ̀ kọ́ jẹ́ wùmí nínà tó fi kọ́ pé yá ayò àná ó gbẹ ẹyin pátápátá ó rúdú rabbakumul ladhi khalaqakum ó ní ẹ máa jọ́sìn fún ọba ọba yín alladhi khalaqakum yàní rabbakum ọba yín tó jẹ́ pé kí ni alladhi khalaqakum òun náà lọ́ba ti ń ṣe àṣìkí fún yín òun náà lọ́ba ti ń ṣe kíni òun náà lọ́ba ti ń darí gbogbo àlámà yìí torí pé ẹni tó bá jẹ́ rọ́bù ẹ̀bà ìsọ fún wa àwọn òbí kan bẹ tó gbọdọ̀ pé sára ẹni tí ó bá jẹ́ tí ó dábàá máa pè ní àrọ́bù alhàkìkì ó gbọdọ̀ dábàá lórí dídẹ̀dá ó jẹ́ pé òun náà ló ṣe kíni òun náà ló lè dá ẹ̀dá ó gbọdọ̀ lágbára lórí kíni lórí ìmọ̀ sí ìjẹ́ ẹ̀mú fẹ́dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló gbọdọ̀ lágbára lórí kíni lórí àtẹ̀bí lórí ìmọ̀ darí alámàníyàn tó gbogbo àwọn òrí àwa lè lára ìdáhà kan a lè lára ìgbàkan tí àwọn ọkùnrin àwọn ọ̀nà alájá àti lọ́dọ̀ ọ̀gá ni lọ́dọ̀ ọkùnrin àwọn ọ̀nà alájá. ọba ní ó kúrò ọgbà kan ó ní ẹ máa jọ́sìn fún ọba yín. gbọ́dọ̀ wọ́n kú sí àwọn ọkùnrin àwọn ọ̀nà alálò mí àwọn oníṣàfihàn wọn jẹ́ kó yé wa ìpè tí ó fà á sí àwọn ọkùnrin àwọn ọ̀nà alálò sọ pé ó kúrò ìlà àbù ìpè ẹ máa fún ọba tó yẹ kí ó ní ẹ̀tọ́ kẹ máa jọ́sìn fún nítorí pé àwọn ṣèbèrè mẹ́ta wọn ò gbàgbọ́ wípé èèyàn máa ń jọ́sìn fún ọba àtúntò ìgbàgbọ́ tí wọ́n ní pé èèyàn gbọ́dọ̀ ní òǹtà lóríṣiríṣi tí ó máa jọ́sìn fún ìgbàgbọ́ tí wọ́n ní pé àkòrọ̀rùn fún ìyà kéèyàn tó wájú Allah subhanahu wa ta'ala pé kéèyàn máa pe òun nìkan àti kéèyàn máa fi àwọn nǹkan nǹkan mí ìpapọ̀ máa àti kéèyàn máa fi àwọn nǹkan sí àkàtọ̀ síwájú kẹ́ẹ̀ tó dọ́dọ̀ rẹ̀ tó wọn náà ló pa àwọn ẹgbẹ́ ní àwọn pèpè yìí tó bá sọ fún wọn nípa àwọn ọ̀sùn hàn lọ́wọ́ tààrà wọn làwọn ògbà wọn kò sì ní jẹ́ bẹ́ẹ̀ pé ẹ máa tẹ́lẹ̀ fún nìkan wọn ni kò sì ní jẹ́ bẹ́ẹ̀ fáwọn nígbà náà fún wọn sọ láwọn àlọ́ sọ́lá pé ajá àlàkà àti àgbà ìlà àwọn àdìyà ìgbẹ́ yóò wá sọ gbogbo tàtà ní gbogbo àwọn náà ti lé lé ta ní yóò wá sọ lọ́wọ́ ẹ̀ka tuntun nínú àwọn àgbàlagbà ìròyìn ṣe eléyìí nípa ọ̀rọ̀ tó ti lé mọ̀ ní ọ̀rọ̀ tó ti ní kàyéfì ni àwọn òbí tẹ̀lé lé yìí o àmọ́ kí ní kan bẹ́ẹ̀ pé àwọn kèfèrí wọ́n gbà á gbọ́ yàrá ìsàwọn ìlú rògbòmíyà ibi àwọn àbùkánù wọn dáadáa òun náà lọ́ba tó dẹ̀dá òun náà lọ́ba tí ti á sì nínú yàn òun náà lọ́ba tí ń darí gbogbo àlámà níyàn àwọn kèké yóò ní pọ́blẹ́mù gbélé àwọn kèké tí àwọn àbùkánù wọn dáadáa náà lẹ́yìn òun náà lọ́ba tó sọ pé wàlá yìí sáà sáhùn màkàrà kò sàmà wá sí wàlá àyà kò lù nàlọ́ tí wọ́n bẹ̀rẹ̀ àwọn kèké rí ibẹ̀ ta ló dá sánmà ta ló dá ta ní mú irúgbìn jáde ta ní pààyà ta ní jìyà gbogbo àwọn sọ̀rọ̀ yìí wọ́n máa sọ pé kí ni wọ́n máa sọ pé àwọn àwọn àmì náà tẹ̀lé wọn sọ pé ó dáa ẹ máa jọ́ ní fún àwọn ọ̀sán àwọn ọ̀sán aláìka ìbẹ̀rù náà ìbára àti ìbára nínú àwọn àwọn àtúntò yìí pé iná máa ta àbúrò wọn lè kọ̀ rìbú náà ilà wà lóba ìgbé àjọ ní wọn báwọn náà iná máa ta àbúrò wọn iná àgbórí ẹ̀jọ́ ní ni pé lè kọ̀ rìbú náà ilà wà lóba nọ́mbà àlẹ́ tún wa máa lọ́ọ̀tún náà lọ́wọ́ tààlà fẹ́ẹ́ fẹ́ẹ́ à òun náà ní pé kíni tèyà tó lọ́ka rí ní àlẹ́ ìmàlú wọ́n fi kíni wọ́n fi ẹ̀dá wọ́n fi kíni wọ́n fi àwọn àwọn àwọn àwọn àwọn àwọn ẹ̀dá rẹ̀ ike á tó rọrùn tí o fẹ́ déwájú gọ́ọ̀mẹ̀ nínú ẹ̀wọ̀n ní àpèjúwe tó wọn fún àlọ́ tó rọrùn tí o fẹ́ déwájú gọ́ọ̀mẹ̀ nínú kí o má kù bí báyìí ní kóńtì lọ sílẹ̀ fún gọ́ọ̀mẹ̀ntà kóńtì lọ wọlé gọ́ọ̀mẹ̀ lọ wọn ni ara ibi tí kò gọ́ọ̀mẹ̀ dé àpòtì òṣèlú ẹ̀ ẹ̀sùn àwọn kan ẹ̀sùn àwọn bíi kan ẹ̀sùn àwọn kan ẹ̀bẹ̀ sí kọ́lẹ́tà ẹ̀sùn àti kíni ẹ̀sùn ara yìí wọ ọ̀rọ̀ rẹ̀ àwọn awo pé alọ́kù ha ni wọ́n ta ara ó ju gbogbo àwọn eléyìí lọ tòkó láti wá máa lọ ọ̀dọ̀ tiẹ̀ lálẹ́ jù tá a tí ò ní jẹ́ pé kíni a máa fi àwọn nǹkan tá a gbà sọ ní ibi táwọn kò ní ṣe kíni ibi tí wọ́n ti mú àwọn nǹkan mí lẹ́yìn àwọn ọ̀sán àwọn ọ̀sán àwọn ọ̀sán àwọn òfin àwọn òyìn dàrẹ́ jù tò ibi náà ti tàbídé òun náà ní pé kíni àwọn àwọn ronú lásán wọn ò ronú pẹ̀lú áyà àlùkò áyà nítorí àwọn subhanahu wa ta'ala sọ pé òdòdó ní àtẹ̀jìlágùn ó ní ẹ máa pè ní ẹ pè ní dàrẹ́ àtẹ̀jìlágùn ní ti máa da ẹ lóhùn tẹ́ ẹ bá fẹ́ kò ní ká lu ẹni kankan káwá ti pé ní kótó báwọn láti ti àkà sọ pé ẹni náà máa pè ẹni yóò máa tẹ́kẹ́ ẹni yóò máa bá àti àwọn subhanahu wa ta'ala so eléyìí ti ra ìlú àjọkà yìí àjọkà wọn ti sẹ́kù láwùjọ wa pàápàá jùlọ àwọn alùpàtàkọ̀ wípà lọ́dọ̀ àwọn títún bí àjọkà yìí ó sẹ́kù lọ́dọ̀ wọn

wọ́n sá lọ wọ́n sì lọ lórí omi òtẹ̀lì wọ́n nígbà tí wọ́n jẹ́ àárín ìtọ́wá ilé ìkan wá ronú àwọn tó wípé àá táwọn náà lè wá tọ́lọ̀ kò fún àwọn àdàlẹ́ sí táwọn wá pé dérú táwọn pé dérú bóun ti yí ọ̀kan tiẹ̀ padà nù bóun ti fi ọlọ́ọ̀kùn máa lọ́wọ́ sáà ládàlẹ́ sí láìdé ó ti tẹ̀lé ẹ wò ló àwọn ìṣẹ́wó bọ́ọ̀lù máa lọ́wọ́ káyà so ìkáyà wọn ti báyìí sábàlọ̀ ó ti ìkáyà wọn wọn fẹ́ nígbàra wọn pẹ̀lú pé kí ni pẹ̀lú àdó ó ní àtẹ̀lé lánàá àwọn sùhánà àwọn sọ pé ẹnìkan pè é ó wá tara ẹ̀fọ́ ti níbi ó wá tara ẹ̀fẹ́ níbú tàbí ó pè Allah subhanahu wa ta'ala ó sì tẹ̀lé ẹni tí ò wá pè é sí pé nǹkan mi àwọn ti là ṣé ẹgbẹ́lẹ́ ìgbà ìbí ó ta sí ó ta ko násù ó ta ko ayé àkùrán ó sì ta ko kíni ó sì ta ko làkàyè náà so eléyìí ti báyìí àwọn kèbè ní àwọn òní problem pẹ̀lú pé kíni pẹ̀lú òbíyà tàwọn ìṣòro òbíyà wọ́n gbà gbọ́ òun náà ló pàṣẹ pé pàṣẹ àwọn àkùrán ó dára bá wọn sọ̀rọ̀ tó fi tàbí tiẹ̀ sọ́dọ̀ wọn pé lọ́ọ̀dù rọ́bà kù ẹ̀ńdá ni ẹ̀ máa jọ́sìn fún òun náà ta ni òun náà ni rọ́ọ̀kù yín kí ẹ̀yìn ẹ̀rọ dáadáa ọba tó dá sámà ọba tó dálẹ̀ ọba tó dá yín ọba tí ń rọ̀jò ọba tí fún yín jíjẹ tí fún yín mímu tẹ wá fún ọ gbé lè jẹgbà fún náà ní ṣe kí wá ló lè fún yín tí ò wá lè jẹ pé kẹ ẹ wá fún ìgbà ní èrè ẹ̀yin na lè fọ ara yín gbẹ́ ní àwọn òkà ìdíjì ẹ̀sùn àwọn àjọṣe gbogbo àwọn òkà yìí. ó náà bá nínú àwọn nínú àwọn sàhábà àwọn sàhábà tó fi tẹ́lẹ̀. wọ́n ní ìjọ kan jáde lọ òkà níbi ìjọ ń ó wá jẹ oúnjẹ tí wọ́n gbé kalẹ̀ kó ta oúnjẹ tó bá wò jẹ àwọn gbé kalẹ̀ wọ́n ti gbé kalẹ̀ náà wọ́n bá wò àmọ́ àwọn ti gbà ẹgbẹ́ kí ni pé á ah, kò sàn án jẹ náà ó ti gbà tó bá tó wá dé ó wá bá tí kọ̀lọ̀kọ̀lọ̀ ti kí ni tí kọ̀lọ̀kọ̀lọ̀ wá sọ̀rọ̀ lé lé ó wá ní àrọ́kùnrin ìyàwó olùkọ́lù bá ní ìlera àti ó wá sọ wá lòkó wá lórí bàtà tọ́lọ́ náà wà lè lé ìbáyìí ọlọ́run náà ní kọ̀lọ̀kọ̀lọ̀ tó jẹ wájú rẹ̀ tí ò lè dìgẹ́ jẹ oúnjẹ rẹ̀ tán

ó lè ṣokùnfà gbégíní ó lè ṣokùnfà kábídégíní kábídá àwọn ọ̀hánà ó kàrà máa pẹ̀lú làákà ìdídá máa pẹ̀lú àdáńtí dáwà wọ́n ni ọkùnrin ọba kún lẹ́nu ìpàdàkọ̀kùn ẹ máa jọ́sìn fún ọba yín àlẹ́bí ìpàdàkọ̀kùn ọba tó pé òun náà ló dá yín nítorí pé àwọn tètè ní mo ò níyàn wọ́n gbà ìpè ọlọ́run subhanahu wa ta'ala òun náà ló dá wọn tó eléyìí òun náà lọ́wọ́ subhanahu wa ta'ala ló fi pe làákà ìmọ̀wálé ìgbé àtẹ́bá ti gbàgbó náà ló dá yín òun lọ والذين من قبلكم kọ́dà òun ẹ̀yìn ni lọ́kọ́ wọ̀lẹ̀rí náà ní kọ́bìlì kan kọ́dà ọba tá à ń sọ yìí òun náà ló dá àwọn tí wọ́n ti wáyé síwájú yìí wọ̀lẹ̀rí náà àwọn tó ti tẹ̀lé síwájú yìí àwọn bàbá náà ní àwọn tẹ bá láyé ni àbá àwọn tẹ pé ẹ̀gbọ́ ìtumọ̀ ẹ̀gbọ́ ọ̀rọ̀ nípa wọn ni làálàkùn tàtàkù tẹ kẹ kẹba lé ní tí ó jẹ́ àbòbò yìí kẹ́ẹ̀bá lé ní tí ó yìí kò níbi náà Allah subhanahu wa ta'ala so àyà yìí àtàbálòwò á jẹ́ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní ọ̀rẹ́kùnrin wọ́n gbà fún pé ẹ máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala àwọn wọ́n ní yàní Allah subhanahu wa ta'ala ọba tó jẹ́ pé ó tó fúnra rẹ̀ ní iná ló fi ròyìn ara rẹ̀ pé Allahu samad òun náà lọ́ba tó dá tó fúnra rẹ̀ ọba tí ò ní ọba pé gba àwọn ọmọ tó lọ rẹ̀ kò sí ẹ̀dá kò sí ẹ̀dá pé bá ti wò ó tó kó bá ti wò àwọn kan bẹ̀rẹ̀ tí wọ́n lówó débi pé wọ́n rò pé ah, á ìtumọ̀ àwẹ̀ fúnra mi ó tún wá lọ lè lábọ́ sí ìjọba òwe fún ṣẹ́gbọ́n tó bùkátà sí ìgbà mẹ́rin nù ẹlòmíì ó lówó débi pé ó fẹ́ á ah, nígbà tí máa gé ìkan lọ fúnra mi ẹ bá ń pe mọ́lá tó bá gé ìkan lọ ẹ̀dí bá kò tó gé ìkan lọ fúnra rẹ̀ ó ní bùkátà sí yàn kò kò wá sí ẹ̀dáhùn nínú ẹ̀dá tí Allah subhanahu wa ta'ala dá tí ò ní ní bùkátà sí yàn tálíkà yóò ní bùkátà sí olówó olówó ẹlọ́wọ́ ní tí o lè pàtó ìdíta ní ìsìn kó wá lóhun pọ̀ fúnra wọn kó wá lóhun lọ sọ fúnra wọn olówó ò lè jáde ní ìdíra yìí nínú ilé kò lè bọ́ sínú tọ́lẹ̀tì bá tọ́lẹ̀tì rẹ̀ bá kún kó wá nítọ̀ ọyá ẹ bá ń lọ́kà wẹ̀ kí wọ́n kó tọ́lẹ̀tì tó kún yóò fi àwọn ọ̀sán tí ó ṣe é ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tálíkà náà àwọn náà máa ní bùkátà sí àwọn olówó òun náà làwọn kan sọ pé ó ní gbogbo àwọn èèyàn tẹ́ ní yẹn ó ní kí ni báàdùn lè báàdín wà ìlàmìyẹ ṣòro kádàmù ó ní wọ́n fún kúrámà wọ́n àbí ò bá kúrámà ó ní wọ́n kálukú wa à ń ṣe bọ̀ yìí sí wa fúnra wa ni à ń jẹ ẹrú fúnra wa ni àwọn ṣe ó ṣe bọ̀ yìí fún wa pẹ̀lú pé kíni pẹ̀lú kó gbin su ó gbin ẹ̀gẹ́ ó gbin àgbàdo àwọn náà wà lọ lè ṣe kíni àwọn àlọ́ lè ṣe bọ̀ yìí sí aróko pẹ̀lú pé kíni àlọ́ lè kó fún pẹ́tọ̀ owó nì fún wa ní su aróko ò lè dá gbogbo oṣù rẹ̀ jẹ́ aráalé òun ló lè ṣe kí ni yóò lọ kó ra nǹkan ni gbogbo ayé ní àmọ́ ní bùkátà síra wa ni àmọ́ Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba tí ò ní ni tí ò ní ní bùkátà sẹ́ni kankan nínú ẹ̀dá rẹ̀ gbogbo ìjọ ti dá ìjọ fún yìí tí gbogbo abá pawọ́ pọ̀ a ní kí wọn lónìí kò ní tún kankan kò ní nìkan kò bẹ́ẹ̀ náà ni nítorí pé kí ni ọba tó tó tán fúnra rẹ̀ ni gbogbo ìtọ́wá ṣe fún wa tó pa wá lẹ́sẹ̀ pé ká ṣe ní dáadáa à ń ṣe fún àǹfààní ara wa ni ìtọ́wá ní ká jìnà sí lágbóró pé ká mẹ́ṣe bẹ́ẹ̀ à ń jìnà sí nítorí pé kí ni nítorí àǹfààní ara wa ni tó pé àwa gangan náà ní nǹkan wọ̀nyí yóò padà wá padà sí lára láwùjọ gbogbo tí Allah subhanahu wa ta'ala ní ká máa ṣe láwùjọ ó ní ká máa ṣàánú àwọn tí ò ní ṣé bá ní Allah subhanahu wa ta'ala bẹ ẹni dáàbò jẹ fún ni ṣé ẹbí rẹ̀ ń bẹ nínú ẹni dáàbò lówó ni tẹ́bi rẹ̀ ń bẹ́ẹ̀ mẹ́rin táà lásọ fún ni táwọ̀ táàkùn lásọ nígbà tí ò bá lásọ ni àbí àwọn ọmọ òrukàn tá a sàánú èwo ló sọ máa lọ́sùn láàánú òtà lábẹ́ àárín ara wa náà làǹfààní wọn máa padà sí lọ́dọ̀ ara wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tó bá ń ká yọ zàká ó ní ká mú un lọ́dọ̀ kí ni àwọn tá a bá lówó ká mówó ká bá àwọn tí ò ní. sọ́lá wo gbogbo àwọn ìbàdá àti àlọ́sùn láàánú òtà alábá ká máa ṣe á rí pé àǹfààní rẹ̀ kò síbi tí ó padà sí ọ̀dọ̀ wa náà ni ó padà sí. tó a jẹ́ pé kò ní bùkátà kankan kò ní kankan tó bá lọ́dọ̀ wa so náà ló pàṣẹ pé kí ni al-ibada ìtumọ̀ iná ni pé kí ni at-tawhid nínú ìtumọ̀ ìbádá láwọn tafsir tí wọ́n sọ fún wa òun náà ni pé kí ni òun náà ni at-tazallul al-ibada bi ma'na at-tazallul yàní kéyìn ó ti kí ni kéyìn ó yẹ pẹ́ẹ́rẹ́ ara rẹ̀ fún Allah subhanahu wa ta'ala òun náà ń pè ní ìbádá ẹgbẹ́ àwọn ìbádá ìyàní ibi tó ga jù lára rẹ̀ òun náà lè rí ó wà á fi kan ibi tó lọlẹ̀ jù lára rẹ̀ nítorí tani nítorí Allah subhanahu wa ta'ala so eléyìí náà òun náà ní nínú ìtumọ̀ ìbáàdà ló wà pé a gbọ́dọ̀ máa ṣe ní a gbọ́dọ̀ máa yẹpẹ ara wa fún Allah subhanahu wa ta'ala ni òun náà lábá máa sọ pé kí ni pé at ojú ọ̀nà tó ti kí ni ó ti rọ̀ tí ò ti ẹ̀wù kókó mọ́ tó pé àwọn èèyàn máa ń rìn ọmọ àmì ọmọ àmì bọ̀ so ìbádà yìí Allah subhanahu wa ta'ala nìkan òun náà ló wá lẹ́tọ̀ọ́ sí tágbọ̀dọ̀ máa jọ́sìn fún nígbà tí àwọn onímọ̀ tí wọ́n sọ ìtumọ̀ ìbádà fún wa kẹwàá sọ fún wa síwájú pé àbáwá ètò tèmi ya rahimahullah wọ́n sọ fún wa pé ìbádà òun náà ni pé kullu ma yurdillah gbogbo tí máa ti yọ inú àwọn ọ̀rọ̀ tí ìbá máa sọ jáde lẹ́nu ni wal af'al àti inú àwọn tẹ́tẹ́ ìbá máa ṣe látọ̀tẹ́ máa fèrè kìrìkì ara ṣe ni az-zahira wal batina èyí hàn ní àbí ìtòpamọ́ so a ìtumọ̀ yìí òní ó jẹ́ kó yé wa pé àwa mùsùlùmí tí a bá mú gbogbo ògbésí ayé wa á lè sọ gbogbo ògbésí ayé wa ká sọ di ìbádà táwọn òbí jẹ́ tó fọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala yàtìká máa ń láàrin yà pé à ń tẹ̀lé yóò àfi ẹran kan ẹ̀sán lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala yàtìká tó lóbi zalika al-hisab min Allah ta'ala ó náà rẹ̀ ń sọ láwà àlẹ́ òsánlá ó ní à èèyàn ní náwó kan ń fa ní rẹ̀ ẹ̀dí bá rẹ̀ yà tẹ̀sí kù ha tó pé owó tó ná lórí ìyàwó rẹ̀ yìí tún láti ní kó fi ìyàwó rẹ̀ lóúnjẹ ọmọ rẹ̀ lóúnjẹ àwọn òtún wá ń ṣe ìṣìṣàbù rẹ̀ àyàfi kó ṣe kí ó máa gbaládá méjì ni ó máa gbaládá kó ń sojú tèrè lórí ìyàwó rẹ̀ ó tún máa gbaládá pé èèyàn ti sàrà nítorí pé kí ni nítorí kò tè káàkiri àwọn kan lọ lè bá ànábì sallallahu alaihi wa sallam jọ kan wọ́n ní àzáhàbà alùdùsó ìbìlìwòjò ìpé àwọn olówó wọ́n ti kó gbogbo ládá lọ tán kò tí ẹ̀sẹ̀ kankan báwà tálíkà wọ́n ní ìsọ̀lú náà kàmánù sọ́lì àwọn olówó tààrí nìtì wọ́n a máa kírun kàmánù sọ́lì náà ti máa kírun wọ́n yẹ̀ sùn mú kàmánù sọ́lì àwọn máa ṣe wọ̀yẹ̀ tàbí dàkó náà bí kòdó lè àmúwà rẹ̀ yìí wọ́n tún wá máa ṣe sàárà pẹ̀lú kíni pẹ̀lú ìtọ́ bá ṣẹ́kù nínú owó wọn wọ́n ti kó gbogbo nǹkan tán èwo àwọn náà máa wá ṣe anábì sallallahu alaihi wasallam ó wá ṣe kíni ó wá júwe wọn ó wá tọ́ka fún wọn wípé àwọn àtàkà ń bẹ sẹ́yìn náà máa ṣe ní ní sẹ́ẹ̀kẹ́ ìfọ̀sẹ̀kẹ́ jẹ́ àmàgbàládá anábì wa ní nàbìkú lè tẹ̀sí bí a wàfi kó lè tàmílẹ̀ ti sọ́dàkọ́ anábì wá sọ débi pé yàní wàfi ìbúlẹ̀ àhàdí fún sọ́dàkọ́ anábì ní kọ́dà obìnrin ìyàwó ẹni tí yẹn bá ti kíni tí yẹn bá ń lájọsọ pẹ̀lú ìyàwó yẹn anábì ní sàárà fún ni yóò tún gbàládá ilé ìwá sí àwọn sàábí kàyé bí wọ́n bèèrè àwọn sallallahu alaihi wasallam pé à pé lẹ́yìn ìgbà tí yẹn ń tẹ̀ gbádùn látara pé yẹn lájọsọ pẹ̀lú gbàládá àtẹ́nà alẹ́ yìí méjì tí ó gbẹ̀sẹ̀ àbò ní gbẹ̀sẹ̀ àwọn eléyìí gbẹ̀sẹ̀ rẹ̀ ànábì ní bó ṣe gbẹ̀sẹ̀ tó bá ṣe lọ́nà àìtọ́hun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ló ti gbàdáda lọ́nà tó so àgbúgbà àwọn nǹkan wọ̀nyí nínú àdìsù mi ó nígbà táwọn olówó yìí nígbà tí tún ṣe ogun dáàtọ̀ yìí àwọn náà tún ṣe tí ṣe tún wá lọ sí ìbàdàn Ànábì sallallahu alaihi wasallam wá ní eléyìí o àánú Allah subhanahu wa ta'ala ni yàrá àdìpẹ̀lẹ̀ orin rẹ̀ ń dé pé yàrá fásọlá fásọlá ba'dakum fásọlá bihi ba'dakum ala ba'd. Yàrá eléyìí Allah subhanahu wa ta'ala ó ṣe kíni ìjọ bí máa gbọ́lá fáwọn kan lórí àwọn kan. So eléyìí ló túmọ̀ pé kí ni gbogbo àgọ́ ṣe ní gbogbo ayé yá kárígbà kan náà lálàáfíà gbogbo ayé yá kárígbà kan náà kábímọ kò rọrùn láíláí àmọ́ aláwọn tí ó bímọ aláwọn tí ò ní bí aláwọn tí ó lówó aláwọn tí ò ní ní aláwọn tí ó lálàáfíà aláwọn tí ò ní ní so eléyìí yóò máa túmọ̀ pé kí ni yóò máa túmọ̀ pé Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba tó lágbára láti tó òun náà ló máa ṣe bí àwọn hikima fún ní nínú àwọn hikima tó pamọ́ tó wà nínú àwẹ̀ tá à ń gbà yìí òun náà ní pé kí ni yóò jẹ́ kí olówó yóò jẹ́ kó mọ tí táríkà ń bá fíra táríkà tí ó ṣe pé ah, òun jẹ tààrọ̀ òun orítọ̀ kan jẹ tí ó wà tọrọ owó lọ́dọ̀ rẹ tó wà fojú wo pé eh, má lọ yàrá ìmúni ọmọ òwò ìmúni ọmọ ti tẹ́ni wọ́n náà lọ lè wá tẹ́tẹ́ so eléyìí àwẹ̀ tó náà bá gbà tó bá gbà rẹ̀ jọ kan tó gbà bó ti yẹ kó gbà látàárọ̀ dálẹ́ bí tó bá rọjọ sí ní máa ń kára yóò ní wọn mọ̀ pé ah àti àwọn olówó yìí àwọn táríkà yìí àti wọn fara jàǹkà lẹ́nu oṣù kan péré lẹ́nu ogún lẹ́nu twenty nine àbí thirty day ṣe pé nígbà àfikà ni gbó òun náà ló ti nílá báyìí àwọn kan wá ń pẹ́sẹ́ pé ìṣèlú tí wọ́n wà gbogbo gbogbo gbèsè ayé wọn náà ní pé kí ni òun náà ní pé sọ́mà jẹ sàárọ̀ wọ́n lè má rí tọ̀sán jẹ sọ́mà

so eléyìí ló túmọ̀ fún wa pé yàní ìbáàdà nìkan ni Allah subhanahu wa ta'ala ló torí ẹ̀dá wa ó wá fi síwájú pé wọ́n máa ń wa tó gbé pé jẹ́ aráyè ah, kí òun náà ní pé kíni òun náà pé mo fẹ́ kó ayé jọ kí n bá fi máa dáadáa ní torí pé mo fẹ́ káyé jọ kó n bá fi máa ní so Allah subhanahu wa ta'ala ni máa orí dùn nínú mìíràn sí owó ọ̀rọ̀ yìí jẹ́ o èyí béèrè àti ìsìn lọ́wọ́ yóò tábà wá sọ pé wàhálà tó ń ṣe ìjòkè ìlọlẹ̀ rẹ òun náà ni òjò kíni òun náà ni òjò kínú lásìkò òun náà ni òjò máa ṣe dáadáa gbogbo tó yẹ kó máa ṣe ní mẹ́sì Allah subhanahu wa ta'ala ò béèrè àti ìsìn lọ́wọ́ wa owó tó bá ní ká ṣe ká yọ nínú ká ó fẹ́ ká yọ ká fi sàánú ni ká bàa ní fọkàbalẹ̀ tabalẹ̀ àmọ́ fẹ́ǹsì yípo ara wa àti ẹ̀mọ̀ ìta fẹ́ǹsì máa ń bẹ̀ láwùjọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tíra yìí fẹ́ǹsì wọ́n mọ fẹ́ǹsì tó ga oró tó gbé ẹ̀ẹ́dì ẹ̀ní máa ti tẹ̀lẹ̀ lórí kejì nulẹ̀ nígbà táwọn olè bá wọlé tí wọ́n fi jà wọ́n lólè tí wọ́n fi jọ bẹ̀ tán tó fi kólé ọ̀sẹ̀ni tí ó mà máa lọ wọn ni àgbọ̀ kankan nígbà tó yá máa tó wọlé pé ọ̀nà wọlé àfúgbà ẹja tó máa ti fẹ́ ìṣe pé àjẹmọ ilé àmọ̀ ìlà ọ̀rá yìí ẹ̀bá wo ti tẹ́ ẹ̀dì mọ́tò mọ̀tẹ́fẹ́ kí ló fà á táàbí ń dàgbà ara táàbí ògbélé yìí kí ló fà á nítorí pé àtẹ̀sọ́ fẹ́ ká máa ti láwùjọ wa ni tó bá jẹ́ pé olówó bá ń tẹ̀sọ́ tó yẹ kó máa ṣe fún dáríkà ọ̀pọ̀lọpọ̀ olówó mi ń bẹ láwùjọ lónìí àwọn èèyàn máa gbọ́ bí wọ́n ti ń palẹ̀ bí wọ́n ti ń pọ́n ní pèdépèrò ló ti fa burú dé mo sì dákẹ́ fáwọn mi sọ fún wọn lọ́nà ló mú un fáwọn bá ṣe olówó mi ti fẹ́ àwọn dáríkà ó ti máa dùnú tó lé yìí ò rí bẹ́ẹ̀ níbi tó bá jẹ́ pé kíni tí ẹ bá ti ń tẹ̀sọ́ rẹ̀ lọ́dà àwọn

tí alúgbọ́n tí wọ́n yìí mọ́rùn tó yìí owó òfówó tẹ̀ bá mọ́rùn bí kan tó jẹ́ pé ẹ̀kọ́kọ́ bá ní ya mélòó kankan tó débẹ̀ ni tí a kalẹ̀ bẹ̀rẹ̀ wọ́n lẹ̀ bẹ̀rẹ̀ ya ẹ̀sá yẹn kọ́kọ́ ìkàlẹ̀ bí ẹ̀ẹ́ tó débẹ̀ wọ́n yà tó kọ́kọ́ ìkàlẹ̀ bí ẹ̀yà láti wọlé tí ti wa náà lẹ́ni ẹgbẹ́ akọ́ mọ́ pé àdáńtá wà àdá ife o na kí ni o ṣèdájọ́ láàrin fàní ìbùdá wà ndị náà ló pàtó tẹ́ kíni tó fi sùn tó fi níwọ̀n kàbálẹ̀ máa bà ọ́ láwùjọ wa lónìí àwọn olówó níwọ̀n má gbogbo nǹkan yẹn ní gbogbo nǹkan ni wọ́n fi tẹ́ kíni òun náà fi ń wá tí tẹ́ ara wọn tí so kí wọ́n gbà wá ní padà sí ibi ibi tó jẹ́ pé òun gangan náà ní security Allah subhanahu wa ta'ala já mọ́ wa òun náà ní security àtọ̀dọ̀ náà wọ́n ṣe pé òun náà fi máa rí dáàbòbò olówó kíni bá ti ń wọn fún wọn tó pé kò ní kú kò ní kú ah ó lè ṣe kíni ó lè ṣe sábà bí tó wù kákọ́lé kákọ́ àjálẹ̀ òun náà ló lè dáàbò wá táwa lẹ́yìn àjò kágbó màálù òun náà ló lè dáàbò wá owó rà wọlé ìdíje tá a ti lé àbò ni àbíká ti kíni àbíká padà síbi kíni ká padà síbi ìdílé yá òkè kalẹ̀ fún wa ká padà síbi àná lẹ́bí náà wà wà ní ọ̀sẹ̀dá ká padà síbi ní ká padà ní kọ́ àbálẹ̀ láwùjọ láàárín wa. Islam ànílò ọbí tó ń di Islam ká àgbọ̀dọ̀ máa rí ìbẹ̀rù gbójó àgbọ̀dọ̀ máa rí làyò bẹ́ẹ̀ torí tí a bá ti wá rí làyò tá a bá ti rí ìbẹ̀rù gbójó ká fura sí bá a ti ṣe ìsìláàmù wa káwo káwo ti dáadáa pé tí a ṣe ìsìláàmù kò jẹ́ ká ṣe tò ibi yìí kó láti gbó tó bá di ọ̀la ìṣọ́ àwa àwọn àbẹ̀rẹ̀ níbi tí a ti dó àbẹ̀ ọlọ́sùn hánà ọ̀la ọ̀la ọ̀gbà tí a gbọ́ yìí tí ó ní kó ṣe àǹfààní wa Ah, gbogbo àwọn ìjẹkùjẹ tó wà bẹ́ẹ̀ tí àwọn subhanahu wa ta'ala kí ó ṣàmójúkò fún wa kí ó yá bí wa innahu waliyyu dhalika wal qadiru alayh hada wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanahu wa ta'ala wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk